وآله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí adúpọ̀lọ́ sí ọba ọlọ́mọba ọlọ́mọba ọba aláàánú jùlọ ọlọ́mọba ọba ìkẹ́ ọba àánú ọba aláforíjì ilé tó fi oṣù rọmọlọ́rùn ó fi ṣe ìkẹ́ àtàforíjì fún wa ọmọ àlàyé dàgbàdà tí a dúpẹ́ fún àtọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún anábìwá Muhammad sallallahu alaihi wasallam àwọn ará gbọ́rọ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹnikẹ́ni tí wọ́n tó ń ta ojúkọ́nà àti gbogbo ìkìlá lẹ́yìn eléyìí abẹ́rẹ́ ọba ẹlẹ́rìkọ rẹ̀ tó ga jùlọ iléeṣẹ́ wa almaruf olúyọ̀mí abẹ́rẹ́ ọba àlékún dáadáa àlékún ìkẹ́ àlékún kòńgẹ́ àtìlẹ́yìn ọba wa tó lọ́kọ̀ bá a ṣe fún ọ. àwọn alájú wa almaruf pátọ́lá Allah subhanahu wa ta'ala tó ti ṣe adarí àti aṣíwájú iṣọ́ ara iṣọ́ tẹ̀mí iṣọ́ tẹ̀sìn wọn kò bá ṣe fún wọn àti àwọn àti gbogbo nǹkan ẹni wọn àti àwọn alájọṣe wọn ìrọ̀ ọba subhanahu wa ta'ala ó bá ní sàlékún ìrọ̀kúrẹ́ fún wọn. bákan náà gbọ̀wá jama lápapọ̀ inú mọ́sálásí ìlú lọ́kùnrin lóbìnrin wa lọ́mọdé lágbàá wa ìgbẹ́rọ̀ ọba subhanahu wa ta'ala fún wa àlékún orí kọ̀ọ̀kan jùlọ fún wa àlékún àgbẹ̀yẹ ẹ̀sìn àti orípayé àti ti àkèyàmà kí wọ́n kó kó sẹ́yìn méjèèjì fún wa bẹ́ẹ̀ náà ni a tún bẹ̀rẹ̀ wọn bá nínú àwọn ọ̀gá wa ìmọ̀mù ní ààyè yìí àbẹ̀wò wọn bá subhanahu wa ta'ala ẹ̀mí gígùn tí wọ́n fi mọ́ ẹgbẹ́ ṣe ọ̀rọ̀ wọn bá ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ọ̀pọ̀lọpọ̀ àrísìkì kí wọ́n náà bá kúbà wọn bá fún wọn. ورحمته ويا رب العالمين ìmọ̀ ọ̀dọ̀mọ́rin làwọn ọ̀rẹ́ nítẹ̀síwájú ni àwọn ọ̀rọ̀ ọlọ́mọba wa olórí iyebíye ilé tí ọlọ́mọba subhanahu wa ta'ala ilé ìfowópamọ́ ó ti dá wa lẹ́kọ̀ọ́ nínú àkókò ìdílé àti bu díẹ̀ akájẹ́ ẹ̀jẹ̀ nínú ẹ̀ ní ìjọjọ́ lórí ẹ̀kọ́ bá a ti máa ń lò pẹ̀lú àwọn òbí wa àti ojúṣe ilé ìta jẹ́ àwọn òbí wa àti ìgbéga tí ọwọ́ ìwé tó láàrin ìlú wà sí wa ajẹ́pẹ́lẹ́ wa nígbà àwọn òbí yìí àwọn náà ní onísábàbí lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba aláṣùmọ̀ àrùn ọ̀gá ara ó ti kádàrá pé àwọn ọ̀rẹ́ ayé àwọn tó lọ́nà bá bẹ̀rù sábàbí wa àwọn òbí wa náà ìbéèrè wa wáyé pé ǹjẹ́ àwọn òbí wa nìkan náà ni ajẹmí ojúṣe àbí àtúnjẹ àwọn míì náà ní ojúṣe yàtọ̀ sí àwọn òbí wa ìdáhùn rẹ̀ iná ni ìtọ́lọ́wọ́ba tó sọ ní ọkùnrin nígbà tó sọ̀rọ̀ àwọn òbí wa tán ọlọ́wọ́ bá tún fi èèmọ̀ ọ̀rọ̀ kan tẹ̀lé lẹ́yìn ìgbà náà ọlọ́wọ́ á bọ́ síbi àwọn míì tá ní ìwọ̀ tá ojúṣe ẹni bí ajẹ́pẹ́lẹ́ wa ibi àwọn òbí wa á ṣe dáadáa sí wọn gbogbo òtúmọ̀ dáadáa iná ṣe sí àwọn òbí wa aṣọ àwọn kókókókókó ìjẹjọ ẹgbẹ́ bá fi ọkàn tẹ̀lé wa rẹ̀ lẹ́yìn bí nílẹ̀ láì ta ara a tún mọ ṣàlàyé wípé tíṣe dáadáa sóbì ẹni gbogbo ẹni tó bá ṣe dáadáa sóbì rẹ̀ kọ́ ni yóò gbà dáadáa lórí rẹ̀ kí nǹkan ni yóò gbà dáadáa pé ó ṣe dáadáa sí àwọn òbí rẹ̀ kí ló lè fà á òun náà ni àníyàn tí kó wá bá fi ń ṣe dáadáa sómi rẹ̀ ẹnì kan ló ní ń bẹ wọ́n wò ó ṣe fún mi wípé kó lọ ṣe dáadáa sómi rẹ̀ àkọ́kọ́ náà kí wọ́n rò kán ṣe fún yẹ̀ téèyàn bá ti gbàgbọ́ àdébíyẹ sọ́dọ̀ náà lọ sí mi ó ní gbogbo ẹnikẹ́ni tí alágbègbà tàbí olùyẹsẹ́lẹ̀ tó bá wo nǹkan fún ọ̀sọ̀dákọ̀ níbi ẹ̀yẹ̀kú tó wá gba ìtàlágbègbà yẹn sọ tó gbàgbọ́ ìṣòro ní ọ̀pọ̀lọpọ̀ bíbá ọ̀nzìlà ọ̀la Muhammad kò káfárá bíbá ọ̀nzìlà ọ̀la Muhammad. irú ẹni báyìí ó ti ṣe kèfèrí ó ti ṣe àìgbàgbọ́ sí nǹkan ọlọ́run bá sọ̀kalẹ̀ fún ọ̀dọ́ wa Muhammad sọ̀rọ̀ náà ọ̀sẹ̀lẹ̀ nígbà tí wọ́n wò ó sẹ́kù rẹ̀ pé lọ sí dáadáa sóbì rẹ̀ àtàrà báyẹ̀ ọwọ́ àìsàn lọ́lẹ́ ọwọ́ ara èso ó ra gbá ó ra àwo ó ra aṣọ ó lẹ́nu fún ìhà rẹ̀ ẹ̀rí pé ẹni yìí kò sí ní tó ṣe ní nítorí tọ́lọ́wọ́ la kò sí tó ṣe ní ti ìjẹ àmọ́ náà wípé òun ní àmọ́ náà kó òun ṣe dáadáa sóbì rẹ̀. ọlọ́run bá fi wá ṣe pé ọdún ilé ìlú ṣe tó rọ̀ jí ọlọ́run bá ní wọ́n gbogbo àpáhàmàlì wọ́n gbogbo àlẹ́bí rẹ̀ fi lè fún òsìkò ìtẹ̀kùnù sọ̀rọ̀ yìí fa ìnáwó kẹ́rẹ́nà ní àwàbí rẹ̀ lè fún ọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا سورة الإسراء آية 27 الله سبحانه وتعالى آية 25 الله ربكم أعلم بما في نفوسكم الله يبارك ó nǹkan tó wà lẹ́nu ìwà rẹ̀ àwọn ọba ní ọlọ́run ọba ó mọ ohun tó wà lẹ́nu kó wá ìtẹ̀kùrù sọ̀rọ̀ yìí wá pé nǹkan tó wà lẹ́nu yín nípa ìṣe dáadáa sáwọn òbí méjèèjì tó bá jẹ́ ihun tó dáa ló wà lẹ́nu yín ẹ fẹ́ ṣètò ọlọ́run ọba ni ẹ fẹ́ tẹ̀lé àṣẹ ọlọ́run ọba ni ọlọ́run ọba náà fa innahu kana min awwabina. غفورا الله سبحانه وتعالى aláàánú ọlọ́run ọba irun túmọ̀ pé kò síbi ẹsẹ̀ fẹ́ ṣe dáadáa pé sáwọn òbí ní bẹ́ẹ̀ ní níbi tẹ̀ kù sí lọ́dọ̀ wọn. tọ́lọ̀ máa wá rí ọkàn yín pé ah, dáadáa lẹ̀ sì fẹ́ ṣe o ibi tẹ́ ẹ bá kù sí tẹ́ ẹ bá ti ń sẹ́ni pé sílẹ̀ ìgbà rẹ̀ àìwá máa rẹ̀ kó ní mọ́mí náà ni o ah, àsìkò wá àsìkò náà ṣe náà sáwọn òbí wa bàbá mi sì ti kú nísìn wọ́n mi sì ti kú nísìn ní àmì láì mo sì bàbá jẹ́ ah, káyọ̀ mi ti bọ́ mi wá sí mi kámi ìbá sì ṣe dára jù báyìí lọ ọlọ́run máa ti ń bẹ lọ́kàn ẹ̀yìn ìtẹ̀ kúrò sọ̀rọ̀ yìí tó bá pẹ́ àníyàn ẹ̀yìn bá dáa fa iná òkè ẹ̀rẹ́ lè àwọn àbí ìlànà fọ̀rọ̀ ọmọ àwọn àfọ́ńdàṣe rahmanwọ́lá wọ́n ní àyà ìjẹ́ ká mọ̀ wípé dẹ́dẹ́ ká sàkólé àníyàn wa wà á dámọ̀ ìmọ̀ọ́rẹ̀ ayé sún ìnàfsì ká sì sọ́ra ká má fi aburú kankan sínú ẹ̀mí wa nígbà tá a bá ń ṣe ẹ̀tọ́ àwọn òbí wa ẹni tó ti gbọ́ inú ọ̀tàn níbi àwọn òbí òun ṣe àìdá àtọ̀sọ́ wọn wá fẹ́ sẹ́ra sí wọn wọn wá ṣẹ̀ṣẹ̀ ṣe lẹ́sìn wọn wípé ẹ̀ tí ẹ bá kú ṣe pé káyé lọ́sọ̀ mi lẹ́nu àyẹ̀kùn tó ní tí ì bá ṣe fún wọn nísìn lórí sọ lẹ́nu sájà ẹsẹ́ kí n mú tayé kú ẹ̀ẹ́dì pé láàrin yẹn rẹ̀ kìí ṣe tọ́lọ́hún àṣẹ ọlọ́run tọ́lọ́hún pàṣẹ ló fẹ́ múṣẹ irú ẹni báyìí kò ní gbẹ̀sẹ̀ ẹ̀ sọ yìí pé ó ń bẹ̀rù bá amẹ̀lẹ̀ sọ̀gírù yàgùnmù àníyà mélòó ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ kékeré mi ń bẹ tẹ́gbẹ́ àníyàn ó dẹ̀ sọ di títóbi bákan náà mélòó mélòó iṣẹ́ ńlá ìsọ̀gírù wọn níyà tẹ́gbẹ́ àníyàn ni ó sọ di ìṣẹ́ kékeré iṣẹ́ ní ńlá nígbà míì ẹ̀sán tó yóò gbà lórí ẹ̀ ó lè mọ́jú kékeré náà yẹn torí àdúgbò yẹn tí ò tó déédéé. iṣẹ́ kékeré nígbà míì àdúgbò ó dẹ̀ sọ di ńlá ẹni tó ra lé tó fún lọ́mọ bá rẹ̀ mẹ́ka tó lọ́ya rẹ̀ mẹ́ka tó lọ kọ̀ sí wọn dì tó kọ́lé tuntun fún wọn ó lè gba ẹ̀sán kékeré ẹni tó sì ra ọ̀gẹ̀dẹ̀ mọ́tàmẹ́lọ̀ omi fóbi rẹ̀ ó sì gba ẹ̀sán ńlá kí ni ó mú yàtọ̀ wọn bí ẹ̀sán lóye jẹ̀mọ́ tó bẹ̀rẹ̀ mu rabbukum a'lamu bima fi nufusikum in takunu salihin fa innahu kana lil awwabina ghafura man kana salihan ẹni bá jẹ́ ẹni rẹ̀ tó sì wà ń gbìyànjú láti ṣiṣẹ́ rẹ̀ ọ̀bọ̀dá láti bí bá àdàrà tí sáré sáré ẹbí mi ẹbí mi ẹbí mi kí ni wọ́n jẹ kí ni wọ́n mu kí ni wọ́n wọ̀ kí ni wọ́n nà kí ni wọ́n lò kí ni báyìí gbádùn wọn tó ń sáré láti sàlágbá àgbègbè lọ síbi dáadáa lọ́pọ̀ wá sí kò sí bẹ́ẹ̀ dá sí fẹ́ ṣe é ó tún sí àwọn òbí rẹ̀ jọ̀dẹ̀ ó mọ fún wọn lórí ní àárọ̀ fún wọn tọ̀sán fún wọn talẹ́ kánú ṣe é ṣe fún wọn tòru ó tún ń dọ́kan ó tún dọ́kan ó lè gbọ́n ní jẹ́ pé wọ́n pè ọ́ olú àmọ́tífẹ́ débẹ̀ yẹn mo ti bẹ́ẹ̀ níbẹ̀ ń lọ sọ ọ̀wọ́ aláyẹ̀ níbẹ̀ láàrin ọgbọ̀n ìṣẹ́jú wọ́n ti wá ń sàlò yẹn pé ah ṣé bó ló ti bẹ́ẹ̀ débi yìí ẹsẹ̀ kan náà ni bó ṣe kéré tó. ẹ̀rù pé tí wọ́n ti ń tara kòrò wọ́n ti ń tara kòrò ó yẹ kó ti débi yìí. wọ́n sì rí òpè àrẹ ẹ̀bẹ̀ mọ̀ṣẹ̀ kó mi rà lọ́nà ẹ̀ àdébẹ̀ náà lè nígbà rẹ̀ wà ní kankan yìí ní sọ pẹ́lẹ́pẹ́ wọ́n kàfẹ́ wà ní aṣọ ìyẹn ni àwọn afáfi mú níbí báyìí àwọn afáfi mú ìta arákùnrin kẹta ń pè ní jùrẹ́ẹ̀jì wọ́n pọ̀pọ̀lọ́ ní kíni o jùrẹ́ẹ̀jù nínú àwọn èèyàn tó ti lọ nínú àwọn ẹni rẹ tí ànábi wọn sọlọ mọ àwọn àdàwọ sọlá tí ànábi sọ ọ̀rọ̀ wọn fún wa ẹni yìí ẹni ọlọ́rọ̀ wọn òkà ńlá wùsọ náà ó dẹ ní ààyè tó ti fẹ́ sí náà ó ní ààyè tó máa ti ń nana fúlà tó máa sì bá dáa rẹ gẹ́gẹ́ gbẹ̀tó dijọ́ kan màmá tó bí arákùnrin ẹni ọlọ́run yìí ó bù ká bà sí àáfà ẹni ọlọ́run màmá yìí wá síbi tó ti ń sin náà ó wá pè é ẹgbẹ́ mi ṣe fẹ́ pe ọmọ rẹ̀ nígbà tí màmá yìí ó débi tó ti fẹ́ pe ọmọ àáfà ń bẹ lórí iná fílà wọ́n kìlọ̀ lọ́wọ́ màmá pé yá jùrẹ́ẹ̀jì yá jùrẹ́ẹ̀jì yá jùrẹ́ẹ̀jì ilé ọmọ mi jùrẹ́ẹ̀jì àfà ń bẹ lórí ìrùn fílà àfà wa ń wò lórí ìrùn wípé òun náà nígbà ń pè mí ṣé kí n jáwèé kí n lọ bá wọn ni àbí kí n kírò ìtàn kí n lọ bá wọn. ó rò lọ síwájú lọ sẹ́yìn ó mú mi sọ láti màmá mi rẹ ó ní jẹ́ kí n jẹ́ tọ́wọ́ lọ́dà. màmá yìí lọ ẹ̀kọ́ ètò ń fẹ́ dé ó tún pa síbẹ̀ yẹ dùrẹ́ẹ̀jì rẹ dùrẹ́ẹ̀jì ó tún dúró sáà kò tún pẹ́kẹ́ dẹ̀ yàtọ̀ ètò gbọ́dọ̀ ìyá mi ìró mi ìyá mi ìró mi yẹ bàbá ìtúwálẹ̀ kẹta bẹ́ẹ̀ afa ẹni ọlọ́run ọba ó tún mú èrè ṣùgbọ́n bá tí mọ́mọ́ ìwálẹ̀ kẹta nǹkan yóò ṣe é mú múra fún màmá yìí mọ́ màmá yìí ọ sọ òdì ọ̀rọ̀ sọmọ rẹ̀ ó yẹ ọlọ́run ọba láàtún nítorí ọ̀hátà torí àwọn òfìtà ní mọ̀mísàt ìwọ ọlọ́run ọba ọmọ mi yìí ó ní mo ń pèjọ́ ọ̀dá yìí o mo sì bùkátà sí i má jẹ́ kí ikú ó gba ojú rẹ̀ má jẹ́ ó jáde láyé tó fi jẹ́ kó rí fìtínà àwọn obìnrin ìnàbì. Bàbá yìí sọ̀rọ̀ àyè. Abáàbò sọ fún wa yín pé làtẹ́dọ̀ alábìnà ìlú. Ẹ má ṣe é pè fáwọn ọmọ yín. Ní tí ò bá àdúgbò wọ́n ṣe, ẹ bí sì pè fún wọn. Àwọn olórí ọmọ yìí, àwọn ọmọ táyà ti dá yìí, ọlọ́yà àdínkì, ọlọ́run fi ọmọ náà, ọlọ́run sẹ̀ níwàkì. Àwọn àdúrà yìí, àwọn ọ̀rọ̀ dáadáa yìí òun ni ká fi máa pàdé àwọn ọmọ wa kódà nígbà tí wọ́n bá ṣàṣìṣe torí pé nínú àdúrà tí kèé sì ti máa dá padà lọ́dọ̀ ọlọ́run òun ni àdúrà tó bí bá ṣe lè lè ọ̀gbà rẹ̀ ẹ̀yin òbí ẹ má lo àdúrà àṣeṣe tọ́lọ̀ wọn bá fún yín ẹ má lo lọ́nà òdì lórí àwọn ọmọ rẹ̀ ọmọdé ti sọ̀rọ̀ àfa kò dáhùn ó kí irun tí a ń nígbà tí ọlọ́run bó mú àdúrà yìí ṣe àdúrà yẹn ṣe o bó ṣe jẹ́ pé orí ìrun làáfà wà tí màmá rẹ̀ fi pè é tí ò fi dá rẹ̀ àwọn onímọ̀ ní irú òun orí abíyá rẹ̀ ìrun náfìlà tá a bá ń kírun ọ̀rọ̀ yẹn lọ́wọ́ táwọn òbí wa bá ń pè wá àlẹ́tọ̀ kájà ìrun àyàfi tí làlúrí bá kan bá wà bí a rí pé ó ṣubú àbí kẹ̀kẹ́ tó yẹ pé làlúrí tó ní ṣe pẹ̀lú ẹ̀mí abóni sẹ pẹ̀lú nǹkan immediate tí àsìkò a rẹ lóòsì tí ìbẹ bọ́ bọ́ àlọ́ wọn bá àkàlẹ́ pé wọ́n ń pè wá bí àrísẹ́ǹtì wọn lápòjúwe àpò àfọ́fóònù rẹ̀ à ń tún kọ́ọ̀lù mọ́ wa máa wọlé àrísẹ́ǹtì àfọ́fóònù nípa ìrìnkájà rárá o tọ́jà pé ọ̀nà ẹ̀yẹ̀ là ń kí ẹ̀tọ́ ọ̀tọ̀ náà nígbà yẹn ó ju ẹ̀tọ́ àwọn òbí wa lọ láti pé nínú àyà yìí náà ọlọ́run bá kọ́kọ́ mú ẹ̀tọ́ ti ara rẹ̀ wá kó tó ṣe ẹ̀tọ́ mọ́kànlá nẹ́fìlà lọ́wọ́ ni tí a pé nẹ́fìlà àkígbára ni àkígbọ́rẹ́ ni lábágbọ́dọ̀ òbí wa ń pè wá láti mọ̀ yí pé àwọn òbí yìí táwọn bàbá sọ fún wọn wípé àmókìrò lọ́wọ́ ni wọ́n lè mọ́gbọ́yé tàbí bẹ́ẹ̀ kọ́ a rí pé ìpè ti kúrò ní nọ́mbà wọ́n pè wá lémẹ́lémẹ́ bíi tẹ́nísì kan tí o bá nídìí ṣe pé kí ẹ pé ẹlẹ́mẹ̀wàá ó ti bẹ́ẹ̀ kúrò ní nọ́mbà tó kọ̀ mẹ́gbò rẹ irú yẹn àwọn onímọ̀ sọ pé a a lè já náà fílà ká fi lọ dá àwọn òbí wa lọ nítorí nígbà yẹn ẹ bá àwọn òbí wa lórí wa ó lé fílà yẹn lọ lé fílà yẹn wọn fẹ́ bẹ́ẹ̀ lò ìsinmi sáwọn òbí wa méjèèjì nàgbà fúlàsì ṣùgbọ́n tí wọ́n ti tó yẹ o abẹ́ ìtẹ̀láṣẹ ọlọ́run ọba ló wà ìṣẹ̀lẹ̀ àsìkò ni tí wọ́n afọ àyẹ̀yẹ ọlọ́run ẹ̀yìn lẹ́fúlà ló ń kí lọ́wọ́ tí mo máa rẹ fi ń pè é lápòtúgbè lápòtúgbè nígbà tí ò ṣèkìlẹ̀ tí ò dá yá ìtì ìbínú fi gbé ọ̀dọ̀ àmì ọlọ́run ọba ètò ìmọ̀ ìlú arákùnrin nílé rẹ̀ arábìnrin oníyàbí kan òun ni ó ṣe zìnà pẹ̀lú akọ̀rin dáradára kan bẹ́ẹ̀ ìbá doyún ìgbà tó doyún ó ọmọ yẹn gbogbo ilé ayé táwọn yẹn bá ti ń ṣe ìwà àbàjẹ́ àwọn èèyàn ló ń fẹ́ wá ẹni kura yorùbá ní àjẹgbọdọ ó ṣe kí ni òun tẹ bá wà ní fámìlì tàbí ẹnu iṣẹ́ tàbí ládùúgbò táwọn èèyàn máa ń hùwà bàjẹ́ tí ìbá bá wù ú ọdún ẹ̀sán àtọ́ kò sì bẹ̀rẹ̀ lákèésí àdá. wípé àwọn tó hùwà bàjẹ́ yìí ló máa rí ọ lẹ́bi pé ẹni tí ò bá wá sẹ́yìn ó alákọ̀ọ́ṣẹ́ẹ̀tì alákọ̀ọ́mọdé jẹ́ pé ó tún àṣírí wa ó lè pẹ́ ẹ́ ọlọ́pàá tí ò gbàgbọ́ láyé láàrin àwọn ọlọ́pàá ẹgbẹ́ ẹ̀ ó sọ àkúlẹ̀jì ìbá wa kó wòlù bẹ́ẹ̀ wá fi ṣèjọba bẹ́ẹ̀ fi ṣe àdáni bẹ́ẹ̀ jẹ́ àfa olóde táwọn àfa yòókù ń jí owó tí wọn lóò bá wọn jí àpèjì ó mọ̀ fojú ẹni owó nàrà nù lọ́dún òjì àdúrà dé pè ẹjọ́ àrẹ gbogbo ọmọ kó mọ wá òkú ọmọ bò òkú ọmọ ṣé àdúrà yìí dàbí pé táwọn ẹgbẹ́ mọ́lé tí olùfẹ́ gbó wá wọn á gba owó ń bẹ̀ wọn náà ẹ sàmọ̀ ẹ sàmọ̀ kó lọ. tọ́ba ní dẹ́mìtì ẹ̀bá rẹ̀ lóde kí wọ́n sì ojú dọ́wọ́ fún ọ̀tá àbá mi kò ẹ sọ́ra fún un. mo wà ládùúgbò táwọn ẹ̀bá ń ṣe bàbá jẹ bí ìbábá wọn ṣe kọ́dà tó ọ̀bá sọ́ra wọn lè lóògbé. àwọn èèyàn tí jùlọ ìjù bá lu ayé nígbà náà ìwà abúlé ń bẹ lọ́wọ́ wọn ọ̀pọ̀ ó wá wá wo jùlọ ìjù ẹgbẹ́ náà pé eléyìí ń tẹ̀ gbogbo gbà ẹ bá ti ṣe pé káṣẹ ṣe pati káṣẹ káṣẹ ìdáyé káṣẹ kálọ káyà pọn náà díẹ̀ ló sọ ọ̀rọ̀ dẹdúmẹ sọmíà rẹ ilé ìjọsìn rẹ ló sọ wà bẹ ìmọ̀ ẹlẹ́ fílà lónìí lónìí kẹlẹ́lẹ́ ọlọ́run olóńdà tán báwo ẹ̀ ṣe mú ẹsẹ̀ àtàyédáyé mi wọ́n ṣe pé fáwọn ẹbí musa àti sọ́ọ̀tù sí i wọ́n tó bá ti bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe tọ́lọ́mọ wa wọ́n wọlé ẹ̀ ẹ̀ gbogbo ọlọ́run wọ́n fọgbẹ́ wọ́n fọgbẹ́ wọ́n fà ọ́ ni o bẹ́ẹ̀ táwọn sì fún ọ̀rọ̀ tí ò ní tí ò ní o wọ́n tẹ̀ yẹn wọ́n fọgbẹ́ fáyà ni o bẹ́ẹ̀ ẹ̀yẹ́ ó sì fẹsẹ̀ fẹ́ ìdè kẹlẹ́ ní ọlọ́run àwọn èjì àhámù ẹ̀gbọ́n àwọn èjì àhámù gbogbo ọlọ́ àwọn ọ̀rọ̀ báyẹn gbogbo ẹni tó bá ti jẹ́ ní ọlọ́run ọba nínú ẹbí ládùúgbò láwùjọ lẹ́nu iṣẹ́ àwọn ẹni yóò máa fẹ́ fà wọ́n

obìnrin tó jẹ́ onílẹ̀bì yìí àwọn fún onímọ̀ ẹ̀kọ́ sí ẹ̀ ó ní nínú hadith ìgbà tí ó bí ọmọ ẹ̀ ó ń bẹ nínú àwọn ará ìlú dìrẹ́jì tí wọ́n ní kí sọ fún pé sọ wípé àfẹ́ ẹ̀yìn ọlọ́run ló lọ́mọ abákọ̀sọ náà abákọ̀ náà obìnrin ẹ̀ka ló wá sí lọ́sọ̀ pé ta ló lè gbé kiri lọ́wọ́ ṣe kiri o tó o parọ́ rẹ̀ mọ́ nígbà wọn wá bí pé mo ti lọ́mọ ó ní àáfàá tí wọ́n á dé jùlọ lé o ìlú dandan àdúrà ìpèyà rẹ̀ ọjà àfa inú wọn dùn ní àmọ́sọ̀ náà asílẹ̀ lóòtù lọ́kàn bí wọ́n sílẹ̀ pọ̀ nìkan ẹ̀ka náà fi wa òun lè bá náà wọ́n lọ ilé ìjọsìn rẹ̀ ọ̀dà wọ́n kí ló wà dé àfàkìlò náà lórí náà ti bá kí ló wà dé wà ní ẹgbẹ́ rẹ̀ irun yá irun yàjọ́ máa kírun ó lè kírun dáwọ́ lọ ẹ̀wọ̀n mọ́ta ó lè ó sì rẹ̀ kìlà wọ́n sọ pé ọkọ̀bìnrin obìnrin. Bùrẹ́dì ọ́fíìsì ẹ̀sìn abẹ́rẹ́ sí ni wọ́n tu wúwúwú Zaidat wọ̀sọ̀rọ̀ ó jáde ó lè yàwó yàwó nínú náà nígbà tí wa pọ̀ àbúrò ní ìjọsìn wọ́n ti bàjẹ́ wọ́n lọ́dà kùsùn rẹ̀ obìnrin yẹ ibo ti bínú obìnrin ẹjẹ ẹfúnmi láǹfààní kí ni ẹlẹ́ fílà lákàmù kí fi bẹ̀rẹ̀ mọ́ bàbá sùnmọ́ ọ̀tà wọ́n wá sàgbà wọ́n bá dùn ó sàwàrà ọ̀rọ̀ ẹlẹ́ fílà ìwọ ló pọ̀ àdéhùn èyí ọ̀tọ̀ lọ́rẹ́ rà ṣùgbọ́n mo fẹ́ kọ́ ọ̀fọ̀dún mẹ́rin ọmọ yìí yọ̀ǹda fún ó lè sọ ní bàbá rẹ̀ ọmọ òkú tó wà lórí gíga lórí ìtẹ́ ọmọ tuntun ó sì rán fúnra nígbà tó yẹn fílà tán wọ́n sọ àkọ́kọ́ ẹ̀wọ́n tó fi pa nílẹ̀ ẹ̀dúró kí irun lọ́tí ẹ̀mọ̀ kí nẹ́nu tẹ̀lẹ̀ ebi ògbó tí wọ́n tà fún pé tà fún pé ní bílò nẹ́nu nígbà kí nẹ́ fílà tán wọ́n á sọ́kọ́ sọ́kọ́ kọ́bọ́ ó ní ìyàwó ẹ̀ lẹ́kùn náà pé ilé ọmọ kékeré ta ni bàbá rẹ̀ ọlọ́run sì yọ̀ǹda fún ọmọ yẹn pé kó sọ̀rọ̀ ọmọ tó wà lórí ó ní abìyí àwọn ọmọ yẹn bàbá rẹ̀ ní adarajẹ ó sì rẹ pẹ̀lú ìyá àwọn olùwàyà yìí ẹ jẹ́ kí n tọ́pọ̀ sí ẹ̀kọ́ mẹ́rin ẹ rí pàwọn ọ̀nà sọ̀rọ̀ àwọn christians nínú nǹkan mọ́ rò wípé ó jẹ́ iṣẹ́ ìyanu táwọn fi sọ pé àdúgbò yìí sá ọlọ́run ọba ni àbọ̀mọ ọlọ́run onírúkọ wọn ká lè mú nẹ́sà wípé àdúgbò yìí sá ó sọ̀rọ̀ ó bá wọn ọ̀nà lórí ìtẹ́ pẹ̀lú àdúgbò àwọn àfọ̀àní bẹ́ẹ̀ mọ̀ gbẹ́kẹ̀ èso nìkan ìlẹ́ni tó sọ̀rọ̀ lórí ìtẹ́ ẹlòmíì náà dé ìsàlẹ̀bí ọlọ́run tẹ́sẹ̀ kí ni o ó sọ̀rọ̀ lórí inú wọn òní ọmọ kékeré tó ń bẹ láyé lásìkò jùlọ ìjù yìí ọlọ́run bá fún ọmọ ẹ láǹfààní ó sọ̀rọ̀ ilé bàbá mi ní lágbájá abẹrẹjẹ olóṣèṣì náà ìgbéyà ntọ́lọ́run bá fi padà fọ afẹ́ ìlú ọlọ́run jùlọ ìjì ọ̀rọ̀ ẹ̀kọ́ wà ní ọ̀rọ̀ jọ̀rẹ́ jù ọdún ọdún ọdún ọdún ẹ̀rù wípé àìdíyà rẹ̀ sọ yẹ ó ṣẹlẹ̀ sí mo tilẹ̀ jẹ́ pé ọlọ́run padà sí kíni o ọlọ́run padà là á pẹ̀lú àdúrà rẹ̀ pẹ̀lú mẹ́fílà rẹ̀ ṣùgbọ́n àdẹ́wò rẹ̀ kọ́kọ́ bá ẹ̀dẹ́ pápẹ́ ìsára o gbogbo ẹni tó bá kẹ́fún pé àwọn òbí òun ti ṣépè fún wọn tí wọ́n sì ń bẹ láyé ẹ̀ padà lọ sọ́dọ̀ wọn ẹ̀ lọ wá fèrè dì wọn ẹ̀dẹ́ kó sábà fún wọn bọ́tọ́ bá kẹ́fí nígbà òbí yá àwọn bàbá bàbá àwọn dúró sóhun lọ́jọ́ kan tẹ́sọ̀dì ọ̀rọ̀ ṣùgbọ́n tí mo rò sí láyé bá ẹ̀pọ̀ láforíjì ìfọ̀nà ọlọ́wọ́ bá kẹ́ẹ̀dẹ̀ pọ̀ ní dáadáa ṣíṣe sí àwọn ìbéèrè. Ilé mi ẹ̀kọ́ tó kọ́ ọ̀bẹ kọ́ àdúgbò ẹ̀. Ọlọ́wọ́ bá dọ́rọ̀ gbogbo bá mi lọ fi àfojì ìbá fi tó bá gbé nǹkan wà lẹ́mìí yín sóbì yín ó bá jẹ́ nǹkan tó dáa tẹ́ ẹ bá ń tọ́jú wọn lánìyàn pé ìtọ́nà ọba ní bá ṣe lélẹ́yìn ìtọ́nà ọba pàṣẹ lélẹ́yìn ọlọ́run ní ibi tẹ́ ẹ bá ti fara kọ́ níbẹ̀ fàyínlá òkàánà àwàdílẹ̀ ọ̀fùnwọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní òun ọlọ́run ọba sí àwọn tẹ́ máa ń sẹ́rí padà sọ́dọ̀ òun ọlọ́run ọba aláforíjì oníkẹ́ òun آتنا القربى حقه والمسكين والمسلمين ولا تبذل تبذيرا nínú àwọn tá a tún jẹ ní gbèsè dáadáa táàfù máa jẹ mùsùlùmí gidi táàfù máa jẹ ọmọlúàbí láwùjọ àwọn abáníwá ti dálkùnbà haqqahu wal miskina wa mina as-sabil wa la tubadhir tabdira Allah subhanahu wa ta'ala kó ní wàá ti ìdákùrùbà ọ̀hún ọlọ́run bá ní àwọn tí ó máa jẹ́ alásùnmọ́ yín ẹ fún wọn ní ẹ̀tọ́ ọ̀rọ̀ ìdákùrùbà olùkọ̀rọ̀ bá ti mọ́kùnrin kọ́bẹ̀ nìkíbà àbíyí wọ̀kúnmìhì báàlù afọ́ abúlẹ́gbẹ̀rún Abbas ó ní àwọn tó ń pè ní dákùrùbà àwọn tí wọ́n ń pè ní alásùnmọ́ àwọn náà ní kọ̀rọ̀ bá ti mọ́rí àwọn alásùnmọ́ ọmọ ènìyàn nkíbalẹ̀ àbí ìwà omi nígun bàbá rẹ̀ ati bòyá jẹ́mọ́ báwo la ṣe rí sáwọn ọlásùnmọ́ wa fámìlì bàbá wa sátẹ̀dá wọn fámìlì ìyá wa sáàtì ẹ̀kọ́ wọn sáà alájọṣe pẹ̀lú wọn nínú nǹkan tó ti gbà tó ti parẹ́ láwùjọ wa ńlẹ̀ Yorùbá òní pété wọn fẹ́ mọ̀ pé lágbájá ẹ̀kàn ní kò sọ ìran márùn-ún sẹ́yìn ní fábílì bàbá rẹ̀ pé bàbá mi bàbá tó bí àwọn ń jẹ báyìí bàbá tó bí bàbá tó bí bàbá mi ń jẹ báyìí bàbá tó bí bàbá tó bí bàbá mi ń jẹ báyìí tẹ wá rí àǹtí lágbájá tẹ máa wá lè ra ọ báyìí rẹsidẹ́sì bá mi ẹ rí pé báwo àwọn tá à ń bí nìsí wọn ò gbọdọ̀ gbọdọ̀ àzọ àbí ẹ àwọn ọmọ tí ò bá family house àwọn ọmọ tá à ń wọn family house lẹ́fẹ̀ẹ́ wọn àwọn family house àdáwò burúkú náà burúkú náà ń jẹ tààlàmú mi àǹsáàbíkún máa tẹ̀sílù bí i ha àmàlàkùn ọkọ̀ bàbá ọ̀ṣọ́ṣọ́ arábìnrin ẹ̀ lọ́ọ̀rẹ́ mọ̀ ẹ́ nímọ̀ nípa àwọn mẹ̀lẹ́bí ní bàbá lápájá àwọn àbájọ́ máa mọ̀ wọ́dà bàbá tó máa wò àwọn àti bàá mi ẹ̀gbẹ́ àtàbúrò ni wọ́n torí oko tó wà ní kíníkan bàbá kíníkan lónìí ló wá fún bàbá gbogbo òtàn yẹn ara ìsìlámù lónìí àbíbídẹ́ mọ ìtàn nípa mọ̀lẹ́bí yín tààlàmú ní àṣà ẹ̀kọ́ nípa mọ̀lẹ́bí yín báyìí lè máa ṣe mọ́já sí ọ̀tẹ́ ilé ìbáṣejọ tẹ́ rẹ̀ èyí dá sí pàdé rẹ̀ ní òtítà torí pé yẹn yóò jẹ́ kó rọ̀ yín lọ́rùn láti máa so oògùn nípa pẹ̀. ṣàbẹ̀rẹ̀ ìdájọ́ ẹ̀rọ fámílì èèyàn ẹ̀rọ fámílì ọ̀rọ̀ pápú àbúrò bàbá rẹ̀ ẹ̀gbọ́n ìyá rẹ̀ pé àbí ọmọ ẹ̀gbẹ́ bàbá rẹ ẹ mọ́ra yín ẹ mọ́ pàdé lóde ìgbẹ́ bọ́ọ̀rẹ́ ti bọ́ọ̀rẹ́ ti bàbá láàrin sọlá àlọ́ sọlá ẹ dẹ̀ ní pé aburúkú máa wà ń bí kámọ̀ mọ́ra wa aburúkú pọ̀ ní o tó pé nígbà míì nínú aburúkú lọ jáde pẹ̀lú pé àwọn méjì tí wọ́n fún wọn fẹ́ra wọn wọ́n lè fẹ́ra wọn nígbà tí wọ́n mọ̀ wípé àwọn ọjọ́ mọ̀ ẹ̀ bì kan náà wọ́n mọ̀ wípé àwọn ọjọ́ jẹ́ ẹni tí ò lè fẹ́ra wọn wọ́n mọ̀ so nínú nǹkan tí islam pèpè sí òun náà ni ká dáwọn mọ̀lẹ́bí wa mọ̀ ọ̀rọ̀ bàtò mọ́mí nǹkí balẹ̀ àbí ọkùnrin fábẹ́ ní abbas ó ní dárúkùrùbá ó ní àwọn ni alásùnmọ́ ọmọnìyàn nígun bàbá rẹ̀ àti ìyá rẹ̀ bá a ṣe wà yìí nìsín tó máa ń kọ́ àlùkò máa sọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ẹ̀gbọ́n ìyá rẹ̀ àbúrò bàbá rẹ̀ àbúrò ìyá rẹ̀ yóò kéré ẹ̀gbọ́n sọ̀tọ́ mọ̀ ọ́ tó bá tó wá bọ̀ wọ́n sọ ọmọlé wọn tó bá mọlé wọn sọ ọmọ àwọn ọmọ wọn nígbàtà bá pàdé ìpín ẹsẹ̀ tó tó wá di pé ọ wà mọ ojúṣe ẹ̀tọ́ ẹ̀yọ kò sì tó. ọlọ́run bá ní ẹ fún àwọn akùnrinmìnàlọ́ àwọn afọ́nbẹ̀sì tí wọ́n lọ́wọ́ bá pàṣẹ ní o fún ọmọ ènìyàn àṣẹ ní kí àwọn àṣẹ wàhálà àti ìdálókòó bá àpọ̀ àwọn mọ̀lẹ́bí wa tẹ̀ ń wò yẹn mọ̀lẹ́bí wa nígun bàbá nígun ìyá wọ́n ní ẹ̀tọ́ lọ́wọ́ wa sẹ́fẹ̀gbà ẹ̀tọ́ wò sẹ́sẹ́sẹ́ ọlákùnrin ọlọ́sìnkò ní ẹ̀tọ́ wọn ẹ bẹ̀rẹ̀ pẹ̀wẹ́ lónìí àbúrò rẹ wá kí ọ lé òòlè fún lówó ọ̀kadà ó sì dá sí bọ́dà ọ̀tọ̀ ní pé òní o ẹ̀yìn òní ọ̀tọ̀ ó ní ẹgbẹ́ wa kí ọ̀yọ́ ti kóbi sòbí papọ̀ ìwọ náà nínú nǹkan tó ṣe pé kò fi dára dàpà sọ̀rọ̀ ọba kò ní hákù wọn ẹ̀tọ́ wọn nítorí pé ọlọ́run bá subhanahu wa ta'ala ìǹtọ́ bá fún táyé ó lè jẹ́ torí kẹ́hìndé lọ́wọ́ ìdàgbà tó sọ̀rọ̀ ọ̀tún zàkúrú ìdò àpá wọ́n ní ọlọ́run mọ̀ rẹ̀ ń ṣe ọlọ́run mọ̀ fún ilé àríṣìkì látara àwọn ọ̀lẹ tọ́lọ́run bá kó tì ní ọ̀dọ̀ sábà ní bẹ́ẹ̀ náà ọlọ́run máa pèsè àríjìkì fún wọn tó hákù wọn ni tọ́lọ́run bá pèsè àríjìkì fún wọn tó ṣe àkójá tó ṣe àwọn ní ọ̀lẹ hákù àwọn náà ní ìgbòmọ̀lọ́dọ̀ ẹ̀tọ́ wọn ìgbòmọ̀lọ́dọ̀ ọlọ́run bá nípa fún àwọn aláṣùmọ̀ wa á fún wọn ní ẹ̀tọ́ wọn ó dé ní wọ́n ní skin bẹ́ẹ̀ náà ni àwọn aláìní miskin ìmáàna àrífàkìyàn tí ọba jẹ́ yí pé wọ́n dààmú lónìí kan alimiskin yóò máa túmọ̀ alifakir nínú kéwù olùsí náà láti méjèèjì ṣùgbọ́n tọ́lá pa bá wá rí àwọn méjèèjì tí ẹ máa fẹ̀gbẹ́ ti ara wọn nínú kéwù ìmọ̀ nínú Quran òbí nínú hadith ìtumọ̀ wọn mọ̀ yàtọ̀ síra wọn lápòjúwe àwọn ọba ní ìlànà sọ̀rọ̀ kọ́ nílùú fukọ̀rọ̀ wọ̀lùsí pẹ̀lú ọmọ sọ̀rọ̀ nípa zaka ọlọ́wọ́ bá ní zaka àwọn tí wọ́n mọ̀ ẹgbà àwọn fúkàrà àwọn aláìmọ̀ wọ́n ní mẹ̀sàkì aláìmọ̀ àwọn náà ṣùgbọ́n níbẹ̀ yẹ ìtumọ̀ rẹ̀ ó ṣèkiri òwò yàtọ̀ tẹ́ má ti dẹwà papọ̀ ìtumọ̀ owó ṣèkiri o yóò ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n tá bá rí ìkẹ́ tá a rí kejì ìkẹ́ mọ̀ túmọ̀ méjèèjì tọ́ba tí wájú ọdún papọ̀ kí ló mọ̀ túmọ̀ sí alifakir àwọn àfihàn túmọ̀ wọ́n ní alifakir olùsí òun náà abákasọ̀ yìí pé ẹni tí ò rí ntí yóò nà ó ṣiṣẹ́ o bọ̀tí gbogbo tí ó lè rí lóṣù kan tó máa ná owó tó ní bí iṣẹ́ rẹ̀ bóyá ó ṣiṣẹ́ ìjọba ni o bóyá ó ṣiṣẹ́ ìdájọ́ ni o bóyá ó ṣòwò ni o owó tó lè rí níbi iṣẹ́ rẹ̀ lóṣù kan kò lè gbówó náà ju ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún lọ nísìsiyìí ṣáà ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún nísìsiyìí ṣáà gbogbo ikọ́ tó mẹ́rin ní tó bá bẹ̀rẹ̀ sí náà kò lè gbó kọjá ìlàjì oṣù wọ́n ní àádọ́ àwọn ìfàkì ẹlẹ́ẹ̀kejì alimiskin wọ́n lè tó lẹ́gbẹ́ ìkó mẹ́rin ní ṣiṣẹ́ ó lówó ń gbowó oṣù ó ń ṣòwò orówó owó tó ń rí yìí rè ó lè gbé parí oṣù gbàgbà gbàgbà parí bíọ́tì twenty two ló ṣe kí ni o ló ti bẹ̀yàwó mẹsìkìnù ṣùgbọ́n fàkìrù ń tiẹ̀ gbogbo owó tí ń rí kọ́tọ́ ní dẹ́mẹ̀ ẹ̀dógún òṣèlú lọ́wọ́ ẹ̀mọ́ lọ́mọ jáwó ni ẹ̀rá kù wọn ọ̀pọ̀ nàìjíríà fàkìrù àti mẹsìkìnù ní ẹ fi sọ yín pé alfakir wal miskin nǹkan mẹ́rin àbí márùn ó ní a lè bá wọn fi bọ́ níbi zakat ẹ̀dá kò ní fakiru aláìní sẹ́gbẹ́ fakiru aláìní miskin kọ́ aláìní ṣùgbọ́n aláìní lè gíní o wọ́n sí ní ara wọn táwọn ọ̀gá ní àti miskin fakiru ní tálákùtà kò ní fakiru miskin gbogbo àìlẹ́ miskin gbogbo bàbá ìṣe miskin àtọ̀tọ̀ bàbá wa tó jẹ́ àfìlẹ́yà miskin ni wá ọlọ́pọ̀ wọn tó wá tọ́ra ọlọ́pọ̀ tó wá tọ́ra jẹ́fẹ́ ọlọ́pọ̀ tó wá tọ́ra o ọlọ́pọ̀ mọ́ fàdàdà wa yá o ọlọ́pọ̀ mọ́ jẹ́ká ṣe wájú o ìlànà ti yára ẹ̀ tó bá jẹ́ fàkìrì ẹ̀ má gbọ́dọ̀ fáyidà bàs àwọn nǹkan mẹ́rin kan bẹ tó jẹ́ nǹkan tá a lè bá fi zakati sí àbúrò sọ pé nǹkan mẹ́rin kan tó lè bùkátà sí àbí márùn tó lè bùkátà sí láti sọ pé ah, ẹbí ìfàkì alákọ̀ọ́kọ́ òun náà ni màákì nǹkan tí ọmọ jẹ ẹ tọmọkì àti bisikíìtì owó zakati ó lè gbà kó fi lọ kó fi lọ inú tí ọmọ jẹ aláàtọ jẹ ó sì gbàdọkọ lọrọ jẹ ní bá ń jẹ zakata ẹni tó yọ zaka ọlọ́run ti gbẹ zaka rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní nǹkan tí akọ́kọ̀sọ pé nǹkan táwọn ẹ̀mú pa akọ́kọ̀sọ pé jíjẹ àti nǹkan ṣe kíni o akọ̀lẹ̀ yọkọ̀ táwọn sọ fún àkàtà pé ẹlẹ́ẹ̀kejì ó máa jẹ́ ìtí ó máa wọ̀ aṣọ aṣọ tí ó máa wọ̀ fakiru lásán tí ó wọ̀ miskinu lásán tí ó wọ̀ tí ó lè gbówó zaka kó pé aṣọ wàá dẹ́rù. ẹlẹ́ẹ̀kẹta ibi tí ó máa gbé ilé tí ó máa gbé èyí lè gbé owó zaka ó fi sanwó lé fàkírù sẹ miskin àkókò owó zaka ó fi kúrò rẹ sí lọ́dọ̀ àwọn òjòmọ́ ẹ̀gbọ́n mi yé o nígbà tí ilé yorùbá ní basic need ìtẹ́kí ni ó ní lápòjúwe nílẹ̀ lárúbáwá aṣọ nìkan ó kọ́lé ẹni yẹn ilé rẹ̀ wà lẹ́sì ní Saudi ẹ̀yin bàbá wa tẹ̀sí lọ́mẹ́ka tí ìgbésí ayé yìí dọ̀wẹ́ pé ayé ìnira gbáà ni tó bá gbowó òzàká ó lè lọ fowó òzàká ra ẹ̀sì ògbélé ṣùgbọ́n ní Nàìjíríà ṣé ẹ̀ lè gbowó òzàká kó fi lọ rẹ̀ sí náà ẹ̀ dáhùn ṣé ac jẹ́ ìdàdàdà nílẹ̀ díà. ẹni tí so ìdàdà àwọn bàbá àtàkùn ọ̀rọ̀ ok kí ni hájà bí àbí tó ń gbé pàdánù so níta bùkátà sí ni pé ó lè jẹ́ ilé ó lè gbé owó ìzàká ká lórí fàkírù àti miskin nípa ibi tí ó mọ̀ ẹ́ gbé ẹ̀tọ́ fẹ́ mari ọfẹ́ fẹ́yàwó ọlọ́lọ́rẹ̀ lórí àwọn ọfẹ́ àwọn ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ rárá rọ a lè dálé fún kúlẹ̀ wọ́sà ó ti mélòó ó ti mẹ́ta a bá sọ jíjẹ àti fún méjì ẹlẹ́ẹ̀kẹrin ó náà ní ẹnìkà fi ẹnìkà a lè fowó ìdàkà fẹ́yàwó fún aláìní àwọn àbá wa ní irú a àwọn sẹ́fẹ̀ nìkà wúlá àbítáníyà àbítánítà àbírọ́bíà àwọn àǹfààní kò sí ètò ìjẹ́ tó bá ti jẹ́ wípé ẹgbẹ́ mi yé o tó bá ti jẹ́ wípé èyí tó fẹ́ jẹ́ bẹ̀ ájá bó àmọ́ sà bùkátà tó lágbára ló ṣe kí ni o inú béèrè fún dápẹ́ àfàì mẹ́sẹ̀ nìka yẹn ó lè lọ bọ́ sínú ẹ̀ṣẹ̀ torí pé nígbà náà nìka yẹn mọ̀ jẹ́ kí ni fún wájú tó wọn àwọn oníbìrì sọ pé fí nìka wájú tó a lè ná owó zaka lọ́sàn-án níbo zaka alamọ̀tàkùnmọ̀ mẹ́sìkín fi padà fi nìkan ìwádìí sọ ìdá nìkan ìwádìí kò lè jẹ́ ìyàwó alákọ̀ọ́kọ́ àbí nìkan ìwádìí kò lè jẹ́ ìyàwó alákejì nìkan ìwádìí kò lè jẹ́ ìyàwó alákẹta nìkan ìwádìí kò lè jẹ́ ìyàwó ẹ̀rọ. bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ wípé alifakir wà mẹ́sìkín níbẹ̀ yẹn ọlọ́run ṣe àpàṣẹ wípé àlàátìfù yàtọ̀tẹ́rí àwọn yàtọ̀tẹ́rí àgbọ̀gbọ̀yà tọ́lọ́run bá ti lo ọ̀rọ̀ méjì tó wá fún ọ̀pọ̀pọ̀ láwọn ọ̀rọ̀ tó jẹ́ tẹ́súmọ́ra wọn báwọn ó túmọ̀ sí wípé ìtumọ̀ rẹ̀ níbẹ̀ yẹn yóò sọ kí ni o yàtọ̀ sí àǹfààní ẹ̀ clear àgbàdo àti fàkíyù àti àdìsí ilé fi rí àwọn ìwé ìpínlẹ̀ àwọn fàkíyù wọ́n ní kí ní sílẹ̀ anúsọ̀lọ́lá àrẹ sọ́dọ̀ alẹ́bùsọ̀ pé kó bẹ̀rẹ̀ wọn bá ibi kọ́ wọn bá kó jápọ̀ ní wà kó gbà ibẹ̀ sá. tò níbẹ̀ yẹ kókó wà lọ́kì rò ó. sọ́dọ̀ sọ́dọ̀ àwọn ọmọ ẹni àwọn ìkàwé kú fún ọlọ́pàkì. olùdó àrọ́ sọ mo ti lọ ní pé wọ́n á ti dárí kùrùbà hankọ́wù wọ́n mi sì wọ́n fàkìrì àìdọ̀ àbí ẹ̀kọ́ níbi ayé ọlọ́dẹ fáwọn mọ̀lẹ́bí ní ẹ̀tọ́ wọn àti àwọn mìsíkìrì àwọn aláìní àwọn aláìní yẹ gbogbo ra aláìní pátá ọlọ́sọ àti fàkìrù o àti mìsíkìrì àti ìbẹ̀tọ̀ bẹ̀rẹ̀ pé ẹgbẹ́ pé ẹ inú ọ̀dọ̀ ṣiṣẹ́ à ṣiṣẹ́ tí ń ṣe tó lóṣù kan iṣẹ́ tí ọ̀bá ti tó rẹ̀ lóṣù kan aláìnílé ìyẹ̀wò bẹ́ẹ̀ owó tẹ́yẹ̀ rí lóṣù kan tí ò bá ti gbọ́ bùkátà kí lè jẹ́ aláìnílé tó bá pẹ̀ wá gba zàkà pẹ́sàkọ́ o pẹ́sẹ̀ kí pẹ́sàkọ́ o abẹ́sàkọ́ tó bá ti jẹ́ pẹ́fà kí ròdíọ́ ọ̀lẹ́mìsíkí ṣe kí ni gbàá rí sùkúrù ìrànwọ́ ọlọ́mùwà fún rẹ̀ jẹ́ bá wù lówó náà ìjẹun rẹ̀ نسأل الله سلامة والعافية وابن السبيل ọlọ́dún bákan náà àwọn ibùn sẹ̀bí àwọn ọmọ oríire àwọn ọmọ oríire tẹ́gbẹ́ ìrìn àjò olóògbé wọn tẹ́ fi di aláìní Allah subhanahu wa ta'ala aláàfẹ́ kásẹ̀ kí ni ó kásì dáadáa wọ́n wọ́n ní mùsáàfin òun náà ní arìnrìn àjò àfọ̀ ní ẹ̀kọ́ rẹ̀ kí ni ẹ̀kọ́ arìnrìn àjò òun náà ní kòsó ní yàrá kásẹ̀ wọ́n ní àlejò dáadáa bákan náà wọ́n ní mùsáàdà àlàsáfárí ìdíhàtàjà ìlànà rẹ̀ tó bá bùkátà kẹ̀kẹ́ tí ní àjò rẹ̀ tí ó fi gúnlẹ̀ láyọ̀ kásẹ̀ fún akùtì ẹ̀dá ni lójú ẹ̀rẹ̀ sẹ́yìn.

kówó ṣe bí kí ni o ò lè bá pọ̀ náà ẹni yìí ti ṣe ó ti fi hákù ibùdó sẹ̀bìn ó ti bẹ̀rẹ̀ àná ìwọ ẹ̀tọ́ ọmọ oríire ó ti jù lẹ́tọ̀ọ́ rẹ̀ tòdídò hákù ibùdó sẹ̀bìn ọ̀dọ̀ ìṣáàlú kájúwe ọ̀nà fún kájúwe ọ̀nà tí wọ́n lè jẹ́ pé ó ní bùkátà ìta lè fowó rẹ̀ kásìlẹ̀ àfọwọ́rọ̀ lọ́wọ́ lára hákùn pàjẹra wa ni ọlọ́ni wà látù bá ń dérò ọmọdé ọlọ́ni látù bá ń dérò tàbí rọ ẹgbọ́n ọlọ́ni ẹgbẹ́ nẹ́ ìdápa ẹgbẹ́ wo ẹ̀kọ́ ló wà ní kọ̀ọ̀kan ọlọ́run làwọn táwọn ọ̀hún ṣe sí ẹ̀kọ́ fámílì ẹ̀fún ẹ̀fún miskin ẹ̀fún àwọn ọmọ orí wọ́n wà tọ́lẹ̀ sọ pé àwọn ah, fẹ́ máa ní yàfùyàfù kọ́kọ́ máa ná yàfùyàfù aláwọ̀ wọn láti bá tẹ̀lé tẹ̀lé yà aláwọ̀ ní ẹ̀ gbọ́dọ̀ máa ná nínú ẹ̀ ti ń da owó lò sí ìtàkùsù ìtumọ̀ ẹ̀ ní pé lẹ́yìn àwọn ibi tí mo sọ fún yìí àti ntọ́bájọ́ ẹ má ná owó yín fi ìwé ìrìntọ́ àtìgbà ẹ má ná owó yín síbi tí è ṣe ìgbẹ̀ láṣọ ọlọ́run ẹ má yẹn dráìbù lọ àwọn eléégún ọwọ́ abẹ́ ṣògbó wà ọwọ́ sí brickage ọkọ̀ bu owó ni ẹgbẹ̀rẹ́ ẹgbẹ́ ọdún ni ẹni ẹ ti tẹ̀lé níra o ti ní nà á pa torí pé àgbà ìfà ìrẹ́lì tó àti ìnáwó síbi tí èé ṣe tọ́lọ̀ ni ẹ̀yin náà fi yóò jọ àwọn ẹ̀gbẹ̀ táwọn ọmọ ń gbà náwó ní nà á pa nínú táwọn gbogbo gbà ọ̀rọ̀ tíra ni tí àdàbà ti náwó lórí nǹkan tó jẹ́ pé kìí ṣe ibi tọ́lọ̀ wọn bá pàṣẹ iná àpàdé iná àpàdé wọ́n ti bá dẹ̀dẹ̀ bí ẹ̀ ó olówó lóòrùn kọ́ ọmọ ẹ̀mẹ́yà fún nǹkan one thousand mẹ́ta ten thousand àwọn àgbàlagbà wọ́n di ọ̀rẹ́ ń dọ́rẹ́ ọ̀rà ń dọ́rà owó ní jẹ́ ẹnìkan kí ni mo tọ̀ pàmì nǹkan tó ní sì tó fẹ́ kúrẹ̀ lówó bù lówó bọ́tà ẹ̀yẹ́dà ń ta tẹ́lá gbọ́dọ̀ kan náà fifty naira ni ẹ ẹjẹ rà ní ten thousand láti bá dé ọ̀gá ni pé mo fẹ́ sàánú yín mọ̀mọ́ sẹ́rí ẹ̀jẹ̀ tó àpòjú wẹ̀rù kí mo sọ̀kọ́ lè yé kí ẹ bá lọ sọ́jà kí ẹ bá wọlé alábọ́ kí ẹ má yẹ gbé iṣu ní bódìjà kan ṣe pé wọ́n máa lé ẹ̀wọ́n náà ẹ̀wọ́n fún wọn bí two hundred hundred naira àwọn náà wá torí sísẹ́mù tẹ́tẹ́ mọ́ inú tó bá yẹ tó ṣe dáadáa tó bá yẹ tó lówó yóò rà aláàjì kí ẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ ààyè dáadáa wà o lè wọ́n á ah, ìlú ìdàgbàrà rẹ̀ wọ́n máa ń gbá bọ́ọ̀lù o lè wúlò ọ̀pá o tẹ̀ sọ pé ah, èyí ṣe owó iṣẹ́ ẹ̀ wọ́n o lọ sọ pé ẹsẹ̀ kí ni wá o sì dára sí o gbàrà rẹ̀ pọ̀ ní sè iṣẹ́ tó yẹ fẹ́ gba owó iṣẹ́ rẹ̀ iṣẹ́ tẹ̀ ṣe fún mi yìí èlò ni iṣẹ́ two hundred naira one fifty three thousand naira one hundred fifty three mo lówó náà one hundred fifty naira mo náà wọ́n tún rọ́jò tẹ̀bìlìyà ọkọ̀ ọmọ ẹ̀ta ní gbẹ́mọ̀tò láti bí sí géètì ọwọ́ adé géètì ọwọ́ kó five thousand kó ọ̀dọ̀ oníkólébà pé ọlọ́kọ̀ọ́ra náà láti rọ́jò tẹ̀bìlìyà ó lè lọ fi mutí onímọ̀ yẹ ọ̀tọ́ pọ̀ lóbìnrin ẹ̀dá ẹ̀ lóbìnrin ọ̀rọ̀ ọ̀tọ́ yóò sọ fún ìyàwó rẹ̀ pé mọ sí gbòòrò sí mẹ ìyàwó rẹ̀ ó sì fẹ́ mọ fún kọ̀dọ̀ ní ẹ̀sà rẹ̀ láti bọ̀ tẹ̀lé. ẹgbẹ́ nàìjíríà náà pa ìyàwó àbá ní láti òfin kan òfin ọ̀rọ̀ èrè tọ́ àti là ẹgbẹ́ nà owó oní síbi tí èyí bá ti ṣe tọ́lọ́run gbogbo ọ̀tẹ́ ìbá náwó sí bí èsì tọ́lọ́run ọba ìdá àpàló náà rámú bí sẹ̀bí ìdá àwọn mọ́sálásí ọ̀tẹ̀ ẹ̀bí ló kù wọn láwọn fẹ́ ṣe káníbà. ìbáwọn ẹ̀ àbí balantai alájì alájà wọ́n sì tẹ́ gúlóòbù tó wá ara mọ́sálásí tó wọ́n bá ti fowó bẹ̀ ó ti kún láyà wọ̀lẹ́ àti bá ní mẹ́rìnlẹ́wọ́ ní ìlà àpá orí kí ni. المبادرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه ọlọ́run bá ní ilẹ̀ mọ́bẹ́sìrì ọlọ́run ní àwọn tí ẹ bá rí tí wọ́n máa ń ná síbi kí jẹ́bá fún bí inú kí ni túmọ̀ náàpà jẹ́bá kí ni túmọ̀ náàpà náà ká náwó wá síbi tí ọ̀rọ̀ fẹ́ definition rẹ̀ ni àbúkọ́ àwọn ìyàwó rẹ̀ lọ ọlọ́run ní ìnà mo bá ti rí ọlọ́run ní àwọn tẹ ẹ bá rí tí ẹ máa ń nà náà pa tí ẹ máa ń náwó wọn síbi tọ́lọ́run ò fẹ́ òde òde òde àwájú àwọn èèmọ ti wá ẹ pàdé wúrẹ̀ báwọn èèyàn ìwọ èsì ìmọtí àbọ̀wọ̀dọ̀ sanwó ọtí wọn ìbá dín ìrìn ẹ ó nà á pàdé ọ ó ti dáràn gbọdọ̀ wọn. ان المبذرين اولياء وتوا من سبي في المعاصي تمنى وسبتي شيطان كانوا اخوان الشياطين الله ني امر يسوع سبتنا هو الله ني كانوا اخوان الشياطين الله ني امر يسوع وكان الشيطان بربه كفورا الشيطان بربه كفورا ọlọ́run bá ní ṣe ìtọ́ọ̀nù sí rèé ìrọ́bì ìkà fún ọ ọlọ́run èṣù bẹ́ẹ̀ rí o kèfèrí ni aláìgbàgbọ́ ni ọjẹ́ sí ọlọ́run bá wà sùn. yí pé tẹ́ bá sọ́ra tẹ́ bá ń tẹ̀lé ìlànà rẹ̀ lọ yóò padà sọ ní tẹ̀ dà ọlọ́run jà kìkì ní káyọ̀. áyà yìí àbíká sọ pé àwọn áyà yìí ọlọ́run bá fún pa láṣẹ àwọn nǹkan tí a máa ṣe tá a fi di ọ̀rẹ́ ọlọ́run bá tá a fi ní di ọmọ ẹ̀yẹ èṣù ká gbìyànjú kárí pé à ń náwó lórí àwọn mọ̀lẹ́bí wa kárí pé à ń náwó fáwọn aláìní kárí pé à ń náwó fáwọn arìnrìn àjò sọ́ra púpọ̀ ká má ná ìdá àmà ká wo ibi tá a fẹ́ náwó wa sí kí ìdẹ̀bẹ̀ kúrò ìdẹ̀bẹ̀ owó yẹn níbi owó sọ̀rẹ́sì eléyìí ò mí ìgbéyànjẹ àwọn ọ̀tọ̀ ní ahó ọ̀tọ̀ ní etí kò fẹ́ náwó síbi ìyàpọ̀ ọlọ́run ọlọ́run ní àwọn tó bá wọn náwó nínú apà ọmọ ìyá ìṣúná o ọ̀kadà ṣètọ́n ìrọ̀lẹ́ ìdúrọ̀ á èṣù sì rèé ó ṣe kèfèrí sí ọlọ́run ọba rẹ̀ ó dúpẹ́ oore tó lọ́wọ́ bá ṣe fún ó yẹ aláìmoore sọ̀rọ̀ sọ̀rọ̀ ọba rẹ̀ yẹ̀bẹ̀ sáwọn náà ẹ̀fẹ́ yẹ aláìmoore sọ̀rọ̀ ọba rẹ̀ ọlọ́run aláìmoore gbogbo ẹtí bá ti náwó síbi ẹ̀sẹ̀ aláìmoore ni torí kọ́ba tó fún lówó ó ní kọ́mọ ìnáwó síbi ìyapa àtọ̀hún kọ́ba tí wàá náwó ẹgbẹ́ ní spọ́nṣọ àwọn ẹni bí àwọn èso èèyàn aláìkóore lẹ́yìn ẹjẹ́ sọ́nà ọ̀la ẹ wo bí táwọn ẹ̀dá náà máa náwó wọ́n sí ẹ wọ́n ní ọ̀gọ́gọ́n káwọn fáwọn èèyàn ló ń jẹ sí káwọn oúnjẹ fáwọn èèyàn oúnjẹ tútù àwọn èèyàn pé àwọn èèyàn wà àwọn èèyàn pẹ́ ẹ̀rọ fáwọn èèyàn àwọn èèyàn dáadáa ìwọ òrí bìyẹn náwó sí ibi ìyapọ̀ ọlọ́run lọ́wọ́ sí àìmọ́ tó jáde yẹn ọlọ́run yẹn ọmọ ìlú èṣù lẹ́yìn abẹ́rẹ́ ọba adẹ́dáwa ó bọ́ síwájú ọmọ ìyá ṣètọ́n ó sì wá ní ọ̀rẹ́ rẹ̀ àwọn àṣẹ rẹ̀ ọlọ́run máa kó jẹ́ kó rọ̀ wá lọ́wọ́ láti rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba tá à ń gbọ́ káńkà ọlọ́run máa kó jẹ́ kó lóye fún wa ìlànà ti yà ọ̀rọ̀ mi abẹ́rẹ́ ọba àzọ̀wọ̀jẹ́ ọ̀mọ̀dọ́rin ọmọ sí ní ọ̀pọ̀ òkú wa ọlọ́jọ́ ká gbà á kó rẹ̀ ní ayọ̀ àti ìlànà gbogbo kálukú wa tọrọ nínú oṣù náà ní ìkẹ́ ní ìbéèrè lọ́mọsára ìfúnni wa náà gbogbo àfojúsùn wa afọkàntẹ wa àdẹ́kẹ̀lú wa ọlọ́mọdé púpọ̀ sómi àbẹ̀lọ́ ọba subhanahu wa ta'ala iṣẹ́ rẹ̀ àbó rẹ̀ tó dájú ọlọ́run kò lè wá gbogbo àwọn dúkìá wa gbogbo àwọn nǹkan ọ̀rọ̀ wa gbogbo àyẹ̀wò kọ̀ọ̀bálẹ̀ wa nínú oṣù rọ̀mọ̀bọ́n ọlọ́run kó mọ̀jẹ̀ kí ìpayà kó mọ̀jẹ̀ kó lẹ́nu ìwọ tí pọ́n aláyà pátá ọlọ́run ọba ọba àfọkànbalẹ̀ ọba lè fi ọ̀rọ̀ sílẹ̀ برحمته وعبد الرحمن وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله